يهديه الله فلا مضل له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 يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدعي الله ورسوله فقد فاز فوزا عظيما ما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتى بكم الله عليكم الله òun àjẹjẹ ọlọ́run wọ́n bá lẹ́wọ̀n Muhammad ọmọọ̀gbọ́n àlejò. Òṣìṣẹ́ òṣìṣẹ́ máa ṣe tí a máa ń ṣàlàyé ọ̀rọ̀ àfíìdà fún wa wá. كظاهر الكلمة والشهادة قالوا شرح مقام الموزان رضا الله في سياسين والمكانة هذه السنة والجماعة بين بين الفرقة إني كنت في أمام خالد واحد لا pé ẹnu ìgbà ẹnu ìṣẹ́gun òṣìṣẹ́gun ẹ̀rọ kan náà ní àlọ́ onígbà wọn á lè tó lọ sí ọjọ́ máa pàpọ̀ sí àná àwọn aláàárín ìlà kẹsì ọ̀la àwọn alùpùpù náà ní tàbí ní ìdí tàbí. tó wà láàrin ilé ìwà ìjàdá náà fún ìmọ̀dáwó wàkàtà. àwọn ọlọ́run ọba lẹ́sẹ̀ láti máa ń tẹ̀lé ìgbà lẹ́bí ní ìgbà rẹ̀ àní sàkóso pọ̀ àtọ̀ òṣèlú àní àdó. nínú gbogbo tó bá ní bí àlámọ̀ rẹ̀ ẹ̀sìn ìtàkùn ọmọ tàbá lè tó dáná. أهل السنة المتقين أهل السنة المتقين أولكم ولا ما أقبلين nítorí mẹ́ta àtìká ní ẹlẹ́gbẹ̀ta táàkì àwọn alùsùnà táàkì pọ̀ sí àwọn òdòdó kù nígbà ẹ̀. ẹlẹ́gbẹ̀rin wàhálà alùsùnà wà ìjọba àpapọ̀ ìbáwí àtìmáàní àtìmáàní. لباب أحمد إمام الدين ولا رمال السنة عن وطنطور نجي وطنطنا الإيمان في الدين الحكم أي الحكم على الإنسان بالكفر أو الإسلام أو الكفر àfáàní sáàgbà lérò pẹ̀lú ẹ̀ ìyá àfáwà ọ̀dán wọ́n sáàgbà lérò ní pé kí ni kò títọ̀ láàrín òfin náà wà ní kàkà gbé ìdánilóyè èèyàn lérí pẹ̀lú pé kékeré ní àbí mùsùlùmí sí i. wàbí jẹ́ náà ẹ̀rọ kí sì ní ẹ̀sán àwọn àyẹ̀wò sọ́ọ̀rọ̀ àwọn tó bá jẹ́ ilé tẹ̀lé lórí ọ̀sọ̀ nílẹ̀ ìsọ̀ tí wọn ìdúnyá wọn ààbẹ̀. Ilẹ̀ ìsọ̀ wọn láyé ilẹ̀ ìsọ̀ wọn láyé tẹ̀lé àná. Ayé bẹ́yìn oníyà wọn tẹ̀síla wọ́n bẹ́yìn oníyà wọn tẹ̀síla. àwọn ọjọ́ mẹ́rin náà papọ̀ báyìí wọ́n fún wọn méjì kí ni káàkiri sọ̀rọ̀ pé káàkiri ìdájọ́ ìsìláàmù léèyàn lélé tí mo sún lágbájá lágbájá ètò ìmọ̀súnkò kí ni ètò yìí ni kí ni wọ́n fi kí ni màkánẹ́tù àwọn abẹ̀rẹ̀ àlùfẹ̀ òyìyà àti àwọn mọ̀tẹ́sílà وما مكانة هذه السنة والجماعة بينهما kí wọ́n ní pòlítà táwọn arúgbìn àjò láàrin àwọn òròríyá tó ń gbàgbẹ́rí àti ìfọ̀tẹ́sílà ìfọ̀tẹ́sílà pẹ̀lú àwọn islam àwọn àwọn tẹ́sí kan wọ́n pa nípa pọ̀ kí ni pòlítà àjò láàrin àwọn ìdájọ́ báyìí وبين المرجئة والجهمية kíndìnrín kò sí àwọn aráàlú súnà láàrin àwọn olùbí àbábáyé àtàwọn jàmíyà ẹlọ́pàá wọ́n ti kó dàrú èyí tá a bá lọ tá wọn àlejò ẹ̀rọ̀gbọ́n lẹ́yìn mẹ́rin wà lẹ́yìn jẹ́ ìwáyé ẹ̀hẹ́ ọ̀nà òjì láàrin àwọn fàìdíyà àti mọ́lìdíà lásọ̀wọ́ alẹ́ ìgbẹ̀lú mi ẹni bá wọn bẹ́ẹ̀ ti jáde yà ní ìlú mọ́lìdíà tó jáde àwọn àwọn wàìdíyà nínú ọkọ̀ wọn náà ní àárín sọ̀rọ̀lìyà ara àwọn ọkọ̀ tí àwọn ọkọ̀ wá ti jẹ́ nù ọkọ̀ wọn ní wàìdíyà ẹ̀hán àlùsọ̀rọ̀lìyà ẹ̀hán àlùwàìdíyà gbogbo àwọn ọmọ wọ̀nyí wọ́n ń pè wọ́n ní ìṣẹ́lẹ̀ pẹ̀lú iṣẹ́ ti bẹ̀rẹ̀ wọn wọn ni òní ìpẹ̀lú ayé wọ́n pè wọ́n nínú orí yà nítorí pé àyè àdúgbò tó lọ kóra wọn jí tó kó láàrin àwọn jẹ̀mọ́ mùsùlùmí nínú kíkẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ ayé òní wọ́n fi gbogbo àwọn mùsùlùmí lè bá dá fún ọ̀rọ̀ dájú gbọ́n àbẹ̀rẹ̀ lẹ́nu dáhùn ìwà náà lónìí

ìjọ tó jẹ́ òríyà tó bí àìjọ ọdún ní ẹ̀rù òun ti bàtẹ́ nìkan lọ bá àìjà òbí ọlọ́run tó ara àjà ìbàtí bí àìjà pé kí ló dé bàbá dáwọn obìnrin bá dáwọn ẹ̀ṣọ́ máa ti àìbọ̀ wọ́n dáwọn ẹ̀ padà èé ti kò sí dáa ìrún padà ẹ̀kọ́ láìjà lọ́kùn ní àìjà ha òríyà pé àìjà tí kàwárí tó tó ti nínú kéde yìí nínú pípẹ́ àwọn ọ̀nà nínú ìgbẹ́ sọ̀ pé pípẹ́ fún àwọn àtiwájú. àìsàn ti dáhùn sẹ́yìn lórí ẹ̀ tí ti ṣe tọ́jà máa rẹ̀ ní. àdébì ló gbé dáadáa ló ti kú ẹ̀ tí ó kúlẹ̀ mọ́ta máa rẹ̀ ó. àdébì ló ń pa wá láti ẹ̀bí àwọn obìnrin bá a bá wà nù ayélujára ọdún àwẹ̀ káṣílẹ̀ ní káfáwẹ̀ lẹ̀ káṣílẹ̀ rún lẹ̀ àmọ́ àwẹ̀ ká san padà irun agbẹ́rẹ́ àníṣàpadà kọ́lá bẹ́ẹ̀ sí náà rẹ̀ níṣàpadà so àìfẹ́mìlò nítorí jẹ́ àlùwàrí líyà òun náà lóṣooṣù wàrí àwọn tọ́lù wọn bá ti lé ní ìyàtọ̀ rẹ̀ lé ènìyàn àwọn gbé dájọ́ lé lé lé kúkúrò rẹ̀ wàrí líyà wọn so àlùkọ̀wárí so wọ́n jáde lórí alágbádá àlùkọ̀ká الصحابي المتمسك كل مكانة هذه السنة والجماعة بين هذه الفرق في أحمال الإيمان والدين ولهم الخوارج والألهورية والألهورية هم الخوارج أولا الخوارج سموا بذلك وانتم الخوارج نسبة إلى خروج الجمهور قرية بالعراق torí àìsàn lọ tó ní ẹni ìlú kan nínú ìran ó kọ orí ẹ̀rọ ìpè wọn ìtẹ́lẹ̀ òfin ha ọlọ́kùnrin àwọn ọjọ́ síbẹ̀. kọ́ọ̀lù àlẹ́ àlè ọ̀bí ọmọ àlè wọ́n jáde àlè wọ́n jáde àlè lẹ́nu. àwọn àbá ọ̀gbọ́n bẹ́ẹ̀ yẹ́ wọn kọ̀ wá rí wọ́n máa ń ní stage wọ́n máa ń ní stage. Sẹ́jì àkọ́kọ́ àtẹ̀sẹ̀ ọ̀tẹ̀sẹ̀. Ibú ti bẹ̀rẹ̀ pé ó lọ bàdá àwọn èèyàn. Ìdíjà àwọn eléyìí. Tó mẹ́ àtẹ̀sẹ̀ ó máa kàfàrà àwọn èèyàn. Ẹlẹ́kẹta sígẹ̀lẹ́gà ní àlùkòrò. Bábàrà bá dọ́wọ́ wọn. Bábàrà bá dọ́wọ́ wọn. Ó wà ní kẹ́ńtà wọ̀lé. àmọ́ wọ́n ti gbọ́n wọ́n ti gbọ́n wà láti àwọn àyí àyẹ́tara yí òun ló jẹ́ wọ́n kò láàrin ìlú táwọn òfin wà wọ́n lọ sí agbègbè yẹn wọ́n lọ fúnra wọn bíbẹ̀ tó àwọn àyè agbára wọn kó lọ àwọn àwọn ti pọ̀ ọ̀kọ́rọ̀ ju àlà àwọn àti òun ni àwọn àwárí lẹ́bí mú lẹ́bí gbé díẹ̀ díẹ̀ àwọn ẹ̀rọ mẹ́ta àwọn mẹ́rin ta bàbá wa di àti wọn àyè ìjọ tí wọ́n ti kọ̀ gan-an wọn á jáde di àyè yẹn àwọn náà pè ní òní yanu ẹ̀rọ mẹ́mọ́ lọ́wọ́ àtàkùn ọmọdé wọ́n lè mọ̀ tẹ́sílá wọ́n náà mọ̀ tẹ́sílá àwọn náà pè bẹ́ẹ̀ sẹ́kà sọ àlùmọ̀rí yẹn في المصر كان هذا الزمن بين الأمورية والمدن والمدنة أو تطور الشغريات والمجدلة أو المجدلة هم اتباع الواصل للحطام أو نوان سيديني كان يكون في فاندار نوان فاندار نوان ونوان واصل للحطام ونوان دعالي أو نوان سيديني وان كان وانا لون قولي látara tẹ wọn lẹ́nu wọn ní wọn ò ní wọn pẹ̀lú wà sí yá wọn pè wọn ní rọ̀tẹ́tìlà ní mẹ́ta alẹ́ ní ìtàzàlà mọ́nìtìtà hasan bàbá lára àwọn tó ń tẹ̀lé hasan bàbá mi lára àwọn tó ń wọlé lẹ́sẹ̀ kan ó ti ní ìròyìn nínú onímọ̀ tó tako apá rẹ̀ hasan bàbá mi tó lọ ẹ̀ka ìdàlù wọ́n wá fi átàlùbá tó wọn tó wọ́n máa pọ̀ lọ́rẹ́ wọn ò gbọ́dọ̀ wọn máa àìgbọ́dọ̀ wọn máa ń wọ́n lọ kó yọ síbi kan lè ẹ̀ka ìdàlù àìlùmọ̀ ẹ̀sìlá àwọn tí wọ́n yọ kó láàrin àwọn èèyàn rí lọ́sẹ̀ ọlọ́dà ló wọ́n lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ lórí àgbáyé ìlú bá ti kú tó ààrẹ àwọn èèyàn rẹ̀ ti kú kò sí ní wọ́n pa ó lọ́dọ̀ àwọn èèyàn òun ní ibi tí ò sí yẹ kéèyàn lè kankan bẹ́ẹ̀ lé ní kí ẹ lè bẹ́ẹ̀ ó fẹ́ ó fẹ́ máa tó dàbà rẹ̀ lọ́nu ó fẹ́ máa tó dàbà rẹ̀ lọ́nu ó ti ń gbàgbọ́ lè fi dáàbò àtúnṣe ju àbá rẹ̀ lọ́nu nígbà tí wọ́n máa dúró pé ó ti ń gbọ́ ilé àbá rẹ̀ lọ́nu sí ìfìyà rẹ̀ kò sáàbò gbọ́ ilé nì wọ́n rọ̀ pé ó bẹ́ẹ̀ lọ́la ẹ̀kọ́ bá fi bẹ́ẹ̀ lọ́la kó ọmọ ọmọ ayé ní kàtọ́ wọn á yóò gbọ́ yé mi á yóò gbọ́ á yóò gbọ́ á yóò gbọ́ wá mi yé òun ló ti sọ pé ní wọn gbà gbàgbà àtàkì bẹ́ẹ̀ ní màwíyá wà á lì ní á lè fi fi ọ̀dá kó dájọ́ láàrin wọn tẹ̀ láàrin àwọn mùsùlùmí náà ń para wọn ẹ wá àwọn nǹkan tó lọ dájọ́ kalẹ̀ pé ènìyàn kò mọ lè là á á lè ayé ògbọ́lé ògbọ́lé lọ́sọ̀ ayé ìgbèrè káàkiri nígbà tó bá ti fẹ́ lórí olúmọ fún ayé padà láti gbọ́lé ni ọkọ̀ yẹn kù táàbù ọlọ́run pàdé náà wà wọ́n. náà àwọn ọ̀dẹ́ ńlá nìyẹn وهذا إليه أتبعه بسبب الخلاف وقع بينهما في حكم مرتد كبيرة من المسلمين èyí ló fà sí wákìlì ìbìnà àpọ̀ ó lè dájú táwọn èèyàn ti tẹ̀lé bí sábà ti kìlá látara ìyapa ìtọ́kù láàrin àwọn ọmọdé tí mo bí sábà ti kìlá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́pàá bẹ̀rẹ̀ náà mọ̀ torí ìyapa tó tẹ̀lé láàrin òun àti hátàlùbátọ̀ ti ṣọ́kùnrin lórí ìdájọ́ mo tẹ́sítì kìíyà ẹgbẹ́ bá ti ẹ̀jẹ̀ ńláńlá nínú ẹ̀lú mùsùlùmí náà mùsùlùmí kí ìdájọ́ wọn. ìyàpò sábà bàbá rẹ̀ pé lọ́wọ́ kí ni ìdájọ́ ẹni tó bá tẹ̀sẹ̀ ńláńlá nínú àwọn mùsùlùmí nítorí tó fa ìyapa láàrin bàbá yìí. kẹ̀míràn tó ń bà lórí àyè kéde dúdà ṣírìkì. yàtọ̀ sẹ́kọ̀ọ́ ní o yàtọ̀ sẹ́kọ̀ọ́ ní o àwọn ẹ̀fẹ́ ńláńlá ti dìná bí o lè rí pé ó pààyàn ìgbẹ̀yàpá ní pàpọ̀ alhassan ọ̀ṣọ́gbà àpọ̀ alhassan ọ̀gbà akẹ́wọ̀n عنوان هذا إنه قد اعتزلنا فسموه معتزلا à ah, nígbà tó tẹ̀lẹ̀ àbá àbálọ́lọ́ pé à ah, ẹ̀rí àtàrí pẹ̀lú ìlànà tó tẹ̀ láàrin àti ẹ̀yìn tó mọ̀ sí sápò mọ́tàlájì ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wọ́n ti yẹ kó lọ́dọ̀ wá o wọ́n ti fún wọn lókọlù àwọn owó àwọn ọ̀fẹ́ àwọn sáyẹ kó lọ́dọ̀ àwọn mùsùlùmí. nítorí àwọn ẹgbẹ́ náà bá a sọ wọ́n náà àwọn àwárí nínú ẹ̀jẹ̀ wọn wọ́n èyí dágbó wọ́n èyí ní wọ́n èyí tẹ́lù èyí wọ́n èyí dágbó wọ́n èyí ní wọ́n èyí tẹ́lù gbogbo wọn nítorí bá lè ju ẹ̀kọ́ lọ bọ́kẹ̀tì lẹ́nu péré lọ́sẹ̀kẹ̀rẹ̀ yìí ni wọ́n ká àgbèrè. àbáwọn ní bàbá ti hábìlì kọ̀wá مذهب الخوارج والمعتزلة حتى المعتزلة في حكم مرتكب لكبيرة المسلمين تبقى عملت قولتي ايه عملت عملت قولتي عملت àwọn mọ̀tẹ́sà kan bá ní àti àwọn àwárí òun mọ́ jẹ́ pé wọ́n máa ń pè wọ́n máa ń méjèèjì yìí ìdájọ́ lórí àwọn mùsùlùmí lè ra bọ́ọ̀lù àbọ̀ mọ̀tàṣàkì wọ́n ti lé wọ́n ti lé هل حكم عليه الخروج من الإسلام وأن الرجال يقول الرجال يقول الإسلام ثم قال المعتزلة عمزلة إنه ليس بمسلم ولا كافر lẹ́yìn tàbí ó sì wọ́n náà káàkiri tí mo fẹ́ sí àlọ́ wọ́n ní wọ́n ti mùsùlùmí wọ́n ní ti káàkiri ẹ̀yìn tí ń tún náà ti bíbíà wọ́n dábọ́ tí a lọ ọmọ tẹ́bílà ni àwọn ilé àwọn ẹ̀yìn tí ń tún náà tẹ́bílà ni wọ́n pọ̀ ní ìrẹ́bíà kí wọ́n á gbogbo bàbá yìí àwọn àbá ọlọ́pọ̀ sàánú wa àfarabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ ẹ̀ ṣe tí bá dé ní bàbá yìí bí àwọn ọ̀rọ̀ àwọn àwọn àwọn fẹ́rọ̀pọ̀ àti ìdàkẹ́yà ìmọ̀ ẹran sí àsìkò kan kẹ́kẹ́ máa sàlá àwọn ọ̀sán yìí fún wa bóyá irú wàhálà yìí bá ti tẹ̀lé láàrin wa tí a ti kàlẹ̀ gbọ́ yìí. ìgbà tí àpá wa kúráńgà nínú ọgbà tó wà ní jẹ́rẹ̀ lẹ́yà tó máa gbójú wáyé a máa bẹ̀rẹ̀ máa di wọ́n lè fún wa ní oní kàtàkó. ẹ̀rọ náà wọ́n nígbà náà wọ́n wá ń mú àwọn tó rákù yìí wọ́n wá ń sàlẹ̀ wọ́n wá ń sàlẹ̀ ọmọ alẹ́kọ̀ọ́. àyè máa àwọn òṣèlú ẹ̀ tó àgbọn ní jẹ́ bẹ́ẹ̀ ló yẹ ká ti àjí ara mi láì tó mù. òun náà ní ẹ̀ bá ń jáde sí wa bí wọ́n ti ń jáde àwọn nǹkan sáàkì kọ́ọ̀n á sì máa fẹ́ra padà sí èdè pé wọ́n kà bí nǹkan báyìí lè ní jáde báyìí. but the, the last thing I will be helping jẹ̀bi aṣọ ọ̀tún yóò gbé wọ̀ bí kàwá ní ọ̀dẹ̀ jáde the service tẹ̀sí ìjẹba bọ̀ ẹni kò lè jáde nídi kó ń gbàdọ̀ pé ẹ̀yìn tẹ́ ìṣẹ́ ìsìnà ẹ̀yìn tẹ́ ìṣẹ́ alẹ́ jẹ̀bẹ̀ yìí ní kò ní gbogbo ọ̀nà nítorí ojú ọ̀nà ti kíyà àmọ́ àwọn àbájọ́ gbé ìdájọ́ ààmù lé wọn lé níjọ́ tẹ́ ẹ bá ti rẹ́ nìkan láyé tí bá ti gbé ìdájọ́ gẹ̀ẹ́fẹ̀ rí lé mùsùlùmí rí sí wọn àbọ̀mù ẹlẹ́ẹ̀kejì tí máa ń lo lòsúsù èdè rí lórí àwọn tání lórí àwọn mùsùlùmí ẹ̀fúradítọ̀ kẹfẹ́ yóò tẹ̀lé ìfura àti jàbátá wà náà tẹ́tẹ̀lẹ̀ òun ti gbà táwọn yẹn kó síbi kíkọ́ ti jàbátá gbà yẹn afọ́wà nínú láyé wọ́n ìmọ̀ ọ̀gbà ọ̀tà rẹ̀ bàbá àwọn ọ̀nà balẹ̀ ìdí náà wà láwọn tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta tọ́ta fẹ́lẹ̀lẹ́ ẹbá ajọ́ sí jàbátárì ní àríwá alẹ́gbẹ̀ jàbátárì o ìgbà tí kíra ọ̀pọ̀dé kò sí ọ̀dọ́ tí ò gbé gbà náà àmọ́ náà àwọn tẹ́lẹ̀ àwọn àkọ́kọ́ pé ọmọ ní kó wọ́n dé yàrá wa ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ àti ìjọba jàbátárì wọ́n mọ̀ bá yọ tẹ́ máa yọ afẹ́fẹ́ ni ẹni tó ti mú mi ẹ̀tọ́ mú mi ẹ̀tọ́ mú mi ẹ̀tọ́ òní ẹ̀sẹ̀ tukari ma gba se kan kana ya ajo kure ya bata ga ni ta ibi ala ni ba se kan ajo kure ya bata o la la won ko mo se sa bi a ni yo go ta mi ta ta ta ni so ta ta bi so ko da lọ́dún ìgbàndẹ̀ ní gbogbo àwọn tàgẹ́tà bá bún lù 90% abẹ́gbọ́túnà abẹ́gbọ́túnà kọ̀tọ́wọ́ kan lọ́ọ̀bẹ̀rẹ̀ làwá nílé ìfúra nínú àwọn tó ṣe ìfúra lọ́ọ̀bẹ̀rẹ̀ làwá tó àmúyó aláìsí wọn tó wá pé ẹjọ́ múra sí ọ̀rọ̀ àfíríà dáadáa pẹ̀lú ojú wọn sọ ń jọ́nà pé ẹlù ní tó fẹ́ẹ́ jẹ́ra bá lọ ìdí tí ó lọ àwọn tí ń sọ̀rọ̀ ni wọn tọ́ka tẹ́lẹ̀ kan òun náà tí ó lọ́wọ́ fẹ́ẹ́ tẹ́lẹ̀ sí yóò máa fẹ́ kìtàbù wa súnà kìtàbù wa súnà bẹ́ẹ̀ ni sí àdúgbò ẹ̀mà bẹ́ẹ̀ ni múlíjà ní ìgbàun làwọn gbogbo àwọn àfáà wa wọ́n lọ́wọ́ á dìde wọ́n ti à ń pàmò jẹ̀mọ́ àlùfẹ́ ìgbé lọ ní àwọn wa kó bá pélé kó pélé kó dájú ó wá pélé náà kọ́ wa lọ́kọ́ tó kọ́ àwọn báyìí ẹ̀ka ti mọ̀ ẹ́ ṣe é dúró àsìkò báyìí tó máa jẹ́ lórí ta àwọn ọlọ́sẹ̀ mọ̀ tẹ́sílà kílẹ̀ fi dábòye báwo lẹ́yìn dábò tẹ́sílà mọ̀ lẹ́yìn mọ̀ tẹ́sílà rè ẹni dábò àwọn àwọn ti gba ojú ọ̀nà ní ìmú tẹ́sílá náà kọ́ ọ̀pọ̀ ojú ọ̀nà ní jáde alùkọ̀wárí ìtàwọn tẹ́lẹ̀ pé àwọn ń bẹ̀rẹ̀ dájọ́ bíbíà sọ̀rọ̀ tó wáyà nílá gan ohun tí àwọn àti àwọn táwọn àwùjọ mi yàtọ̀ lọ́dọ̀ tó àwọn mí lú míì níbi àtìmẹ́ níbi tàwọn ṣéyìn làwọn ti mú àwọn tó tàwọn ti mélòó má tó ti mẹ́rin sẹ́yìn tó tàwọn ìdí ẹ̀rọ ti pèlè ọ̀fẹ́ kí ni ẹ̀rọ máa jẹ́ tí yóò bá ní tàwọn ìdí ọ̀fẹ́ la kí ni ẹ̀rọ máa jẹ́ gèdè rí òun tó pèsè mẹ́rin mélòó sì ni ìwọ́n mẹ́ta ni ẹ̀yọ̀fẹ́ àpọ̀ bá ti lábẹ́ fún òkùnkùn ẹ̀yìn lọ́wọ́ ọ̀nà náà ti tọ́ka tó mọ̀tẹ́sílà lónìí mọ̀tẹ́sílà ọmọ ẹ̀yà kọ̀wárì jù ní kọ̀wárì ló bí mọ̀tẹ́sílà òun náà afọ́fẹ́ pàpẹ́ tó wá ní ẹ̀dá alùsùnàmà láàrin àwọn méjèèjì àwọn méjèèjì níbi ìdájọ́ wọ́n ń gbé ìdájọ́ lórí mùsùlùmí lérí àwọn kọ̀wárì wọ́n ti mú àwọn ọ̀rọ̀ ìmúlùmúlù àwọn mọ̀tẹ́sà rẹ̀ kò rí rẹ̀ wọn iná wọlé ń tàbí mọ́sílì kìí ṣe mùsùlùmí wà láàkáàbẹ̀ kìí ṣe lè rí ẹni sábẹ́ ìlú àwọn àgbàjẹ́ ìjọ àwọn àjọ́kùnrin àwọn ọjọ́ bá ti máa kí ni wọ́n sáré tuntun rà ọ̀nà ìdájú tó náà ṣé mídíà ni wọ́n ọ̀nà ìṣẹ́ mídíà ọ̀ ẹ̀kọ́ wáyé ó bẹ́ẹ̀ náà máa ń gbà ìdí òye nínú pé mẹ́rin ìmọ̀sílá tí na pè léyìn ohun apc àjọ ìlú wọn àmọ́ tí ó mú àjẹ́ sí court láti pé ẹnìyàn àwọn lẹ́yìn ọdún bí ya ọdẹ ọya oyálè ó ní agbára náà wọn láà òyìnbó bí yà ọ́ fún àjọ wọn òyìnbó sí náà náà lẹ́yìn بمنزلة بين المنزلتين ẹnu ìkẹ́lẹ̀ ọ̀pàdà já sí o àmọ́ àwọn méjèèjì wọ́n ní àwọn sọ́dà tí wọ́n bá ní wà bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ láàrin àwọn bẹ́ẹ̀ na muslim wá kàfì bẹ́ẹ̀ na muslim wà báyìí náà láàrin muslim àti kékeré àwọn wa bẹ́ẹ̀ na alùsùn náà wà mọ̀kẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìhàwárí àkọwàtí في bẹ́ẹ̀bá أو bọ̀ إنه òbẹ̀rẹ̀ ìnáwó káàkiri واتفقوا على أنه إذا مات على تلك الحال أنه خالد وخالد في النار أما ما يتفقوا فيه بقى كل يوم غير مجرم ها؟ أجل بسبب الوقت pé tẹ̀gbọ́n tẹ̀gbọ́n ní gèdè rí àmọ́ òun lè tẹ̀gbọ́n gèdè ààrẹ nìkan gèdè yóò ó kó tún ààrẹ nìkan mọ́ tún yóò tó wá ní lẹ́yìn náà màtìlá tẹ́yìn láàrin ọmọ èyí ìtúnìyà lẹ́yìn náà mùsùlùmí wà káàbì àmàlẹ́ àádọ́ kí ni wọ́n ẹ̀sẹ̀ àádọ́ káàbì ẹ̀sẹ̀ wọ́n ayé wọ́n ti náà rẹ̀ mẹ́ta bá wọ́n á rí bẹ́ẹ̀ ìbálò tó wọ́n bá wọn lò láwọn mọ̀tẹ́sílà yìí tó wọ́n bá wọn lò wọ́n máa bá wa wọ́n máa bá ló bá mo tèlé nílẹ̀ ni ẹ̀jẹ̀ ní bẹ́yìn náà bẹ́yìn náà bẹ́yìn náà bẹ́yìn náà bẹ́yìn náà mọ́tò wà káàkiri àwọn tó pèlè mọ̀tẹ́sílà yìí wọ́n kọ́ báyìí tó fún àwọn tí wọ́n gbẹ́bà ìfún wọn múrùdí àti jẹ̀míyà àwọn tó wà lọ́pọ̀ ìsìn wọn wọ́n wọ́n pọ̀ ìsìn wọn báyìí ẹjá gbọ́nà ìwọ̀n lórí ẹ̀ ti ṣọ́kùnrin mọ̀ tẹ́lẹ̀ ìfẹ́jẹ̀ wọn àwọn múrùdí àtàwọn múrùdí àwọn tó wọ́n pọ̀ ti di

mọ́tò náà ń gbòkì mọ́ àwọn akókò tí ewé tó máa gbòkì ojú òde ẹ̀hẹ́n wọ́n ti ajábọ́ àwọn méjì ah, níbi mùsùlùmí wá tètè lálá tó ti dìgbà tó ti ayọ̀ tó kúrọ́ tó ti gbogbo ẹ̀ wọ́n ti ti tàtà wúwọ́ wọ́n ti mú lẹ́dẹ̀ wúwọ́ yìí wọ́n mú fúyẹ́ kan dáhùn sí ẹsẹ̀ kìnnì. sẹ́gbẹ́ bá wà nínú ẹ̀kọ́ ta àwọn ọmọdé lẹ́gbẹ̀ẹ́ máa bá ẹgbẹ́ àrí àwọn ẹ̀sọ́ àwọn wọn ò ní lágbájá kù láyọ̀ ọmọ náà ni ọ́ wọ́n tẹ́ bá ti báyìí tó wọ̀ náà tẹ́ bá ti báyìí tó wọ̀ náà àlẹ́bì ló ń bẹ̀ ọba níwà náà wọ́n ń há náà. bàbá àlù wọ́n sọ pé láyé tó ń lọ ilẹ̀ máa fi àná. àwọn méjì ló jà méjì àtàwọn ọ̀dọ́ ìgbọ́n ti hà láyé tó máa ń máa ń máa fi àpò ìdúró ẹ̀jẹ̀ tó ọdẹ ìṣẹ̀ láyé kò lè àfẹ́ẹ̀tì ìmọ̀ nítorí ìmánì ìdá ọ̀hún lọ́dọ̀ wọn ó wà tẹ̀sí sí ìpàdé pàpà ọkàn ẹ̀ lánìí sí ilẹ̀ lọ́kàn rẹ̀ ọ̀sán àkọ́kọ́ mọ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dá lè lọ́wọ́ tó ọlá ti dàpọ́nà bá ń bẹ anẹ́bìlò títí ọ̀nà mọ̀láìka ń bẹ àdìdẹ́nà ń bẹ iná ń bẹ ọba báwọn àbí gbogbo mọ̀ ní ọ̀rọ̀ ọwọ́ ń jalè ọ̀n parọ́ ọ̀n àwọn ó di àwọn bá yìí wọ̀lẹ̀ àtẹ́lẹ̀ kọlù sí ilẹ̀ àmà lọ́dọ̀ tí wọ́n iṣẹ́ òwòrán ìgbà yìí ẹlẹ́kọ̀ọ́ jọ̀mọ́ níjọ́ tó bá ti kó fi yìí tó ń gbọ́ yẹnu wá àti èèyàn pé iṣẹ́ tàǹtì yìí òwòrán ìgbà yìí òyìnbó ọ̀rọ̀ ọba yíwọ ìdáwà tó náà ní o ṣé àwọn wàhálà kan lọ sí ìṣẹ̀lẹ̀ ó tún mọ lọ́rọ̀ ayọ̀ pẹ̀lẹ́ èyí tó fi tọrọ wá níbi láti fi ninety five ninety five ninety six níbi tẹ̀lé gbogbo lẹ́lọ́wọ́ after noon kò tó ọ̀tá sí yẹn náà bẹ́ẹ̀ náà làwọn bọ́bá ìpẹ́ yìí náà tí kírọ̀ àwọn ọmọ orí díà kó ti tẹ̀lẹ̀ ní àwọn ọmọ lákà táwọn kan ti nírò rí pé iṣẹ́ ò lè àfẹ́kì imán àwọn ọ̀pàdà àjọ ọ̀sẹ̀ owó kéré wọ́n ti sọ ọmọ tó bá lẹ́yìn alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah kò jẹ́ sí pẹ̀lú kàwárí yóò pẹ̀lú bẹ̀rẹ̀ ní ṣíyá o pẹ̀lú ìwà ìwọ̀n ṣíyá o gbogbo wọn bẹ̀rẹ̀ kìtàbù wa sọ́nà kìtàbù wa sínú àmọ́ tọ́mọ tí wọ́n ń gbọ́ yẹnu wà tí wọ́n pé iṣẹ́ ò sínú ìmọ̀ni àkúradó àwọn ará bínú. ìfúnmọ́ tó ń sọ ti náà òṣèwọ́n wà ní jẹ́ mẹ́rin sí lórí ẹ̀ níta kan lé ìdílé sọ ní mẹ́rin wájú ní mẹ́rin pẹ̀lú náà. wàlá yẹn ti lùbí tọ́ àtìmájọ́ ìdílé lẹ́kùn kankan pẹ̀lú iṣẹ́ tó bá ṣe wàlá yẹn kó sinimá àkùyà pàlùmọ̀ àti àwọn ẹ̀dẹ̀ làtàkùn pẹ̀lú náà kò lè sí mẹ́rin pẹ̀lú náà wàlá yẹn ti ẹni kò sọ àìkò hàn náà ẹni tó bá ti nínú àwọn olùgbò láíláí kò lè wọlé rárá àtọ́ ní mẹ́rin kọ́lá kọ́mọ́ kí wọ́n

ọkọ̀ pé arábù ni ó lè àtọ́ọ̀dé ọ̀nà ìdí ẹ̀ wàhálù súnà pọ̀lìjẹ̀mà àwọn hálù súnà pọ̀lìjẹ̀mà àwọn sọ̀tù bẹ́ẹ̀ náà ní kọ́ńpọ̀lì wọ́n á dó láàrin láàrin àwọn eré bàbáàlù àwọn sọ pé ìnà àti ẹgbẹ́ bá ti ọlọ́run láàyè kúrò ní ìrìnà kò lè jáde kó ní ìmọ̀ lèmọ̀jára ti máa fi àpò ìmọ̀tẹ́ náà ìmọ̀ lè ti bẹ̀ láàrin ìmọ̀ lè jáde láàrin ẹ̀yẹ tó kó jáde mọ́jọ lè jáde lára ìgbẹ́yà ń tó gbogbo wà wúwá káńtà ìmọ̀ṣíyà lérí ìdínábí ṣe yẹ́rọ ìdíjà ẹ̀ẹ́dẹ̀ lábẹ́ bíbí ọlọ́run ní iṣẹ́ àtúbá wù áfààní ọlọ́run tàbí tó fún wà ní iṣẹ́ àtúbá wọlọ́ àdẹ́bà òfin náà lófin náà lófin yàtọ̀ jẹ́ làtínàwó àmọ́ ọ̀gá yóò lọ sí ha ó ti fi bẹ́ẹ̀. إن الله لا يذكر عن شرك به ويذكر ما دون ذلك لمن وعلى السنة كما يقول الخوارج والمعتزلة لدى الخوارج والمعتزلة والمعاصي ومن تنقص الإيمان من إيمانه ويستحيل صاحبها ودخول النار عبادة وما إلا أن يأخذ الله عنه ومن كثيرا يكون فاسقا نقص الإيمان ẹgbẹ́ ajẹ́lẹ́sẹ̀ lọ́la tí ẹgbẹ́ bá ti jáde ní parọ́ ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òkè ni o túmọ̀lì rẹ̀ ti kù láti máa ń sẹ́kù olùmọ̀lì bíà èyí ti báwọn ọmọ yìí àti sọ ẹ̀yìn àwọn kára bẹ̀rẹ̀ sí i àwọn ọmọ yìí àti túmọ̀lì rẹ̀ lórí ẹni máa ń tẹ̀tẹ̀ sí èdè kúkú tó tẹ̀tẹ̀ lálá òun ni pé ẹni yẹn tó bá wu ọlọ́wọ́ bá o lè fi àtàn yẹn jẹ́ tó bá wu ọlọ́wọ́ tó fi yàjẹ́ ẹni padà yọ ẹni yẹn jáde sí pàṣẹ àdìyẹ náà ó ti lọ́wọ́ lórí pé mọ́ńkánà ti kọ́ ti kọ́ lọ́dọ́gbọ́n ti nínú ìmọ̀ ń dákọ̀ọ́ lọ́jà náà ẹni tàbá wo bá ya rẹ̀ táàrí mẹ́rin kọ́dà tí ò lè mọ́nà fún lọ àtẹ̀sí wà lè jẹ́nà kò túmọ̀ pé tó bá wọ náà kó máa jìyà ò tó bá ti wọ náà wọ́n máa fi àjẹ rárá àmọ́ ọmọ wa rí wọn ti bèèrè nínú náà ni àwọn ọmọ tẹ́lifíà àtàwọn orí àwọn ní àá kò tẹ̀ ní jìyà rárá kò sí bá tí ò bá ti tàbí ìkànnì kọ́ àláàlì ọlọ́wọ́ ti àbẹ̀kọ́ àwọn akẹ́kẹ́ ní àwọn abẹ́rẹ́ kẹ́kẹ́ àti bí ìjọba islam máa ń pè náà ẹgbẹ́ tó ní eh, lọ́sàn-án yóò lára àwọn ìyá tó ń gbọ́ wá ta ọba àtẹ̀rà sọ wọn ní kí n gbọ́ lórí òkà lára àwọn tẹ̀sẹ̀ kan ní ọ̀rọ̀ àyà. mo sì wá bí ti jẹ́ ìjọ tó gbàgbọ́ pé kò máa kí n gbọ́dá kí n máa tètè ìṣe lọ. wọ́n sàlàyé bọ̀ wọ́n á kí ìfọ̀ ìfọ̀ mọ̀tárì ti wọ́n á pọ̀ nípa nípa àtàmánì ọ̀rọ̀kìá lọ́sọ̀fà kí o ti kàmálé kí o ti kàmára kí o ti máa fi ọ̀rọ̀kìá tó abáyẹ kó àwọn olùkọ́ wa kó sí àwọn àti ìjà mẹ́ta olùgbogbo wọn gbà pé àrọ́ọ̀mù ni tó bá jẹ́ pé ìka sí wọ́n gbà pé àrọ́ọ̀mù ni tó bá pé nǹkan tó ní ṣe ẹ̀yà kò sí kò hàn èyàn ti nǹkan nísìnyí èyí tí àpá ni wọ́n lò wọ́n fi kọ́ lómi kọ́lé wọ́n gbà pé àrọ́ọ̀mù ni ó láwọn àwọn kan ní á. Ah, kọ́dà bó bá jẹ́ alùpùpù náà àrọ́ bù àbẹ́rẹ́ bó bá jẹ́ alùpùpù náà gẹ́gẹ́ àrọ́ alhamdulilayi àti kàdíra fásitì àti ìbàdí ẹgbẹ́ ìjọ friday ọ̀rọ̀ tàwọ́sí àti ìdàlàmọ́ta àwọn tí a bá ti friday láì sí alẹ́ nípa kálẹ̀ ẹ̀ka sí a máa ń ká mi lẹ́gbẹ̀ẹ́ kálẹ̀ ra wọn ní ẹ̀dùn kátó lọ́mọ́ àdúrà kaná ìjábá gbàgbé kọ́nà kìlá yẹn ìyapa lórí ìtọ̀ máa ń tẹ̀lé lágbàdo àwọn sọ̀hábà ó ti máa bá àwọn tí ẹni yẹn kó àwọn èèyàn ti pé ó mú àwọn sọ̀hábà tí wọ́n gbà pé àyà kùhán tẹ̀lé alẹ́ hàn táàbì kọ́mọ lọ́mọ. bọ̀dí máa ń kábi lára bẹ́ẹ̀ bá ń bá mọ́ ọ̀sọ̀ àbàwá níbi nǹkan tí wọ́n ń ṣe tí ọ̀dà wọn àti títà rẹ lọ́nà ẹ ti gbọ́ tí mo sọ yìí àgbákò tó tún lọ́kọ̀ lẹ́yìn àwọn mọ̀lẹ́sílà tá à ń sọ yìí o tẹ́tà àwọn mọ̀lẹ́sílà wàhálà tí wọ́n ń lágbàtà wọ́n lè lọ lọ lórí àwọn àwọn òfin rárá ìṣúná bí láwọn eléyìí ìfún ètò ìṣúná ìgbà rárá ìṣúná orí rẹ́gbẹ̀ẹ́ tó ti lọ sọ̀kan yẹn àkókò àyàlá púpọ̀ torí àwọn èèyàn ti rí pé àwọn èèyàn tó bá rí rẹ́gbẹ̀ẹ́ àwọn rí pé tó dá lé jáde ń bẹ́ẹ̀ bí wáyé ní kọ́lá ìrẹ́lú mo ti gbọ́ ó ní oníjọ́ kan olúbọ́dà kan máa wá sí ìdókò fẹ́ dáadáa tí wọ́n bá wọn fi ẹ̀gbẹ́ tó bá yọ̀ dáa kí ẹ̀ máa jẹun òkú náà máa ń kọ́ jáde ẹ̀ máa pa ó sì táwọn afá inú àmọ́ tó táwọn afá báyìí ni afá tí wọ́n ń wá àti tí wọ́n ń bọ́ sọ́nà fún yàrá ẹ̀ lẹ́kọ̀ọ́ dáa wọ́n á pè wá àti afá yẹn nínú rẹ́gbò tí wọ́n ń sọ nípa kẹwàá ní òkú ìdá yá ẹ̀ wọ́n ń bọ̀ bàtí ya ń bọ̀ wọ́n wọlé onípa wọ́n tó wọ́n gbọ́gbọ́ lúgbọ́ wọn sọ máa fáyé wọn sọ wọn sọ yà yìí àtòkọ́ lè tẹ́ ń sọ òun wá sí àpapọ̀ wọn kú ti pín ẹ̀lẹ́ sọ rẹ́dò yìí láàrín ti rẹ́dò nù olóṣèlú ní ẹ̀dá sọ lọ káàkiri rẹ́dò tó kà wọ́n rẹ̀ nígbò nígbò ó ti dá fún ogún mọ́kúta ẹ̀rọ lókù tó wà lókù ó tàbàdé àmà ẹ̀ ó tàbàdé èmi tí mo máa ń darí rẹ̀ nínú tó tàbàdé àwọn ọmọ ń pè lóòótọ́ àwọn ọmọ ń pè tó wọ́n ń gbìyànjú pé o but àwọn ọmọ ń pè tí kẹ̀yẹ́ tàbàdé kò máa pọ̀ gan lẹ́jọ́ pé gan ọdún mẹ́wàá ti di adébẹ́gbẹ́ wà di adébẹ́gbẹ́ kọ́dà àwọn ọmọ mi wà pé táìsì ọ̀dọ́lá tó dúpẹ́ náà wà fúlù rẹ̀ wọ́n fẹ́ ti wá ní wọ́n fún àwọn ọmọ abúgbà ń gbà ilé ẹgbẹ́ ìgbàlẹ̀ wọ́n máa ń fún ẹgbà ẹ̀ tó dàtọ̀ lọ ẹ̀ẹ́dẹ́ wá wà ní ìdílò ẹ̀ẹ́dẹ́ ẹgbẹ́ ti padà ẹ̀ẹ́dẹ́ lọ òṣìṣẹ́ lọ́wọ́ ẹ̀ òṣìṣẹ́ tún náà wọ́n tí ó fẹ́ wọlé bá a di náà wọ́n ti tó fẹ́ bá a lè ní ọ̀dọ́ ọlọ́run tààrà náà wọn àmọ́ kó fẹ́ ká sì wá tí wọ́n ti di sáwọn àṣẹ so mo fẹ́ tún sọ pé báwo bí iṣẹ́ nílẹ̀ tó ń ṣe láwùjọ àlọ́ ti pàtàkì tó lórí dáwà ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀mẹ́jà kò ní ìlú so eré ọ̀dọ́ ní pèsè yẹn but a sọ wọn ó súnmọ́ kẹ́ni tí ó pèmí yẹn káàrin ọgbọ́n mi sọ yìí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ dáadáa àtàwọn míì náà táwọn náà bọ̀ tó tó alábàáwọ̀ ní àá ah, ah, ó ti àwọn tí wọ́n sọ mọ́ta ti wá láti wáyà yìí

ọ̀rẹ́ tí ò ti tapò lọ́rọ̀ lọ́wọ́ alọ́dá ní ẹgbẹ̀rẹ̀ gbọ́ yìí dáadáa ọ̀ èyí tí ò ti tapò ní àpapọ̀ àwọn làábà ìjọba làágbọ́ yìí yé but àwọn tíbù yóò pọ̀ ní ẹgbẹ́ tó gbọ́ pé wọ́n kó bí mọ́rù wọ́n ní mọ́rù dé wọ́n kó tàbá sí ọlọ́pàá sí ìdíkítà tó gbọ́ yé nù wọ́n àbára àbọ̀ ní pé ẹbí ká lùkúlẹ̀ mọ́mọ́ tako ọ̀rọ̀ bá ti dé lójú ayé tí àwọn sàábẹ́gẹ́ ní tàbọ̀rọ̀ méjì àbúlẹ̀bí náà bá tó kéré mọ́ ó tako ọ̀rọ̀ bá ti ní ó ní á ẹ̀rú bá mi bọ́lọ́ mọ́ ọ̀rọ̀ tó kúta lé ilé yóò èmi sọ pé tálẹ́ mi sọ nílé yìí ẹwọ́n bá tàkì tálẹ́ bá tì ó ti wọ almost 60 years kẹ́tọ́ ìtàlẹ̀ kẹ́tọ́ àbáfí àbáfí ìdàkọ́fẹ́ tó kọ́kọ́ tàbí àjẹ́ mọ̀sánmà ó ní ìsìláàmù ó pé 10 years ó pé ìsìláàmù ó ní 10 years lọ́dẹ̀ àbítàlẹ̀ àbúláàbí àbáàbí àbúláàbí àwọn ọmọ ọmọ náà ẹ̀ẹ́dẹ́ fi ọ̀rọ̀ àbẹ́bí ẹ̀ẹ́dẹ́ fi ọ̀rọ̀ ọ̀rọ̀ àbáfẹ́ ẹ̀ẹ́dẹ́ tàbí àjẹ́ mọ̀sánmà àwọn bá lọ́sẹ̀ tako sípè lọ́wọ́ bá lèrí lọ́nà tó lọ́nà wọn àwọn tán tó ọ̀rọ̀ báyìí wọ́n ti tí ọ̀rọ̀ òsèmí wọ́n ti tako àbúlá wọ́n tọ́ sábẹ́ o èyí ẹgbẹ́ tó tó sọ yé ẹni tí ọ̀rọ̀ òsèmí tó sí ẹ̀yí ẹni tako ọ̀rọ̀ àbúlá náà báyìí ẹni tẹ́ òǹtàkùnlé yìí ti wọ́n tàbí náà ṣe àwọn tàbí náà ti wá kàwọn ó kàwọn ó kàwọn ó kàwọn ó kàwọn náà bẹ́ẹ̀ látàrí àwọn tàbí ní yàtà ti wà pé iṣẹ́ máa kọ pẹ̀lú alùpùhánì kẹrì ayàpùhánì àwọn amú akíkọ́ àwọn ọmọ alọ́run àwọn kan ní àrọ́mù àwọn kan ní àláàlì tó bá wá rí báyìí ìwúrí ni wọ́n gbọ́dọ̀ bú lé tẹ́lá àwọn tó kọ́ ní àwọn tó kọ́ ní haramu ní àwọn tó ní haramu ní àwọn ọ̀rọ̀ ráàmù à nígbà tó ní halalu kí ló fà wọ́n fà ń kiri kan ní sunnatu tarikiya ìlànà nẹ́bì sọ̀rọ̀ báwọn ayọ̀ sẹ́lá àwọn ọ̀rọ̀ ká má ṣe gẹ́gẹ́ ní súnmọ̀ nínú bá fi gbé nǹkan ẹ̀dù sílẹ̀ kò ṣe é òun kó bá fi gbé nǹkan ẹ̀dù sílẹ̀ kò ṣe é súnmọ̀ ni àlẹ́bìtọ̀ ọmọ ọ̀rọ̀ àlẹ́ òṣèlú àwọn ọmọ kéèkéé pọ̀ lọ́dọ̀ àlẹ́bí ẹ̀rì àmọ̀sọ̀rọ̀ Hassan àmọ̀sọ̀rọ̀ òṣèlú àmọ̀sọ̀rọ̀ òṣèlú àwọn èyí wọ́n ti kòkó lánàbí lérí sínkí lọ́wọ́ ànábì gbé ọlọ́wọ́ ànábì tí mo tẹ̀ àwọn ọmọdé ẹ̀kẹ́ ti pọ̀ láwùjọ mùsùlùmí kí ni ànábì fi gbogbo kalẹ̀ fún tí ó mọ jẹ́ kó tẹ́tẹ̀ fáwọn ọmọ kéèkì ó kí náà bàbá kalẹ̀ àwọn àgbàlagbà tó lè sọ̀rọ̀ tẹ́fà wọlé ẹ̀sà sáwùbá yìí ní tí ó mọ kòtẹ́ ìjọ wọn tẹ́fà wọ kọ́lẹ́sì ẹ̀sà lọ́wọ́ báyìí ní tó ń dáàbò wọn nù tẹ́fà fẹ́ àwọn tí ọwá lẹ́wọ́ inú kọ́ àwọn kéèkéé alẹ́bíwá ní oúnjẹ àwọn kéèkéé náà rí ìgbó ni mú ànẹ́bí tó fi jákẹ́ lórí ẹ̀ tí ò ní à àwọn èké yìí ó ìdẹ́wọ̀ fi tọ́ wọn ẹ̀nà ọgbẹ́ tọ́nu káwọn náà jákẹ́ lórí ẹ̀ tó bí alẹ́ ti ké nǹkan ní ìkalẹ̀ sáàmù káwọn bá ní àwọn kéèkéé báwọn abẹ́rẹ́ tó ní sin áṣà àti àbátó tún ọmọ tí ò bá lè sùn ààlè tàbí àrùn sí ilá pé lógó mẹ́sùn àgbọ̀rọ̀ wé ìtàkì tọ́rọ̀ fún lógó mẹ́sùn torí pé báwa ti ń sáré wípé àjẹ̀ló àjẹ̀ló lè mọ́ náà but kí láà ti protest òun kò níbi àjẹ̀ló òun àlẹ́bí ẹbá ti gbọmọ kéèké lọ àlẹ́bí máa ń ṣe wọ́n mọ rẹ̀ átàlì àti ọ̀sẹ̀ ìdókòmà ìdókòmà bèkálì mẹ́tì láyé táà mẹ́tì من كل شيطان وعامة ومن كل عين لامة فإذا رجل ما رأى إنسان في مؤمن ويقول لك كما في كما لون النبي ما في إنسان ما لون كيلو إيه كلا كلا ما كيلو ثم في كل سلامة كي إما سلامة شو عليه تنجي وانا نبي صلى الله عليه وسلم أوبا تميما àti lókíyà ó pa ń pọ̀ bí àdíkì kan ìnà ìnà lọ́gbọ́ wàtíwádá wàtàmárí ṣìrì ó láti ìpàmẹ́ ìkàpọ̀ ẹgbẹ́ ohun náà ó wá ní sọ pé ní tíwádà òun ní kẹ́ẹ̀mọ́ tó fún fẹ́ àtòkùn mọ̀lẹ́bà ókè sáwá lè kò fún alẹ́kíyà àkùrán àwọn ìgbàtánẹ́bí ní ìtọ́lá àwọn ọmọdé àwọn ọlọ́bá wọ́n ní àwọn ọmọdé ọmọdé láwọn rúkí àtàwọn máa ń ṣe o àwọn ọmọdé láwọn rúkí àtàwọn máa ń ṣe o àdébì ní ẹgbẹ́ rúkí àtẹ́ máa ń ṣe ẹgbẹ́ rí iná tí ò bá ti tako alùpùhàn wọ́n á dùn ànẹ́bí àti eré ìdá wọ́n gbà tá lọ pé ajẹ́pẹ́ àwọn rúkí àkàn dá o lè ajẹ́pẹ́ èyí táwọn àbá tó wà náà ń ṣe níbi tàmáà ní tí ẹ bá ti ṣe nǹkan ẹgbẹ́ olùgbẹ̀tọ́ wọ́n ló bà lórí àlẹ́bí ipa ókí àti tàwárí ọkọ̀ ó dá ogun mẹ́nà ń kọ́ bàbá máa tún wà ní àwọn ilé ìwádà nípa wọn máa ń lò wọ́n ti máa ń fún ojú agbọ́rọ̀ yìí wọ́n ti máa ń fa bó bẹ́ẹ̀ láti láti ìta ọba fóònù ọkàn sí lẹ́sìn ọ̀sẹ̀ kẹta rẹ̀

àmọ́ káwá náà káwọn gbé gbọ́rùn káwọn gbọ́ kọ́lé àwọn onímọ̀ jẹ́ àmọ̀ pé ṣíríkù ni àmọ́ kò ní jẹ́ ṣíríkù akbar yóò máa jẹ́ ṣíríkù akbar ìgbà wọn ló máa ó wá kó o ní ṣíríkù akbar lọ sí akbar ìgbà wọn ló máa jẹ́ akbar ìgbà wọn jẹ́ akbar wọ́n ní sẹ́ ẹ bá gbà pé ọlọ́run ló tó tẹ́sí yín kì í di àgbẹ̀fẹ̀ ayàgbẹ̀ ló kò tẹ́sí yín èyí táwọn ọmọ ọmọ ẹ̀fẹ́ bá gbàgbọ́dọ̀ ló kó lẹ́nu ẹ̀sán fi áyà ìṣe sábàbù yẹn ẹ̀kọ́ kékeré nù nítorí tí ọlọ́run ò fi ṣe sábàbù lẹ́sẹ̀kẹ́rẹ́ yìí lẹ́sẹ̀ sábàbù mú kí màmá wà fún ọ̀gẹ́gẹ́ mi yẹn àmọ́ tẹ bá gbà pé áyà tẹ hàn gángan ló pè wọ́n ní ẹ̀kọ́ àdúrà a wọn ti gẹ́lẹ́ mọ́lẹ́ wọn ti kwádìí náà o ti náà o oríṣìíkẹ́ èdè kankan mọ́ra àdúrà ẹnu gbólóhùn ẹnu ẹnu ibẹ̀ lágbára wà ọlọ́run fi agbára níbi ahán ìtàbá wúlá tara ahán gbogbo táwọn ìtàn tó kò sẹ́jà rẹ̀ ahán ló wà àlẹ́bí ò ní ìdí hàn má àlẹ́bí ò ní ìdí hàn mú wọlé ó fi olóòrùn olóòrùn olóòrùn ẹjọ́ náà ẹnu ní gẹ̀rẹ́gẹ́ ní kọ́lé oníṣẹ́ wá ti ewu ní àtẹ́bì ló fẹ́ ó náà àti ìjẹ̀lú oníṣẹ́ lọ́jọ́ náà kò ní kẹ́kẹ́ kọ́ ìkùránlẹ̀ wà ló lẹ́rọ lọ́tọ́ lọ́gbà tó kù àlẹ́ náà ṣebí ẹgbẹ́ bá ṣàtò sí ilé àmì àwọn ẹgbẹ́ ọmọ mẹ́jọ ọmọ ní ìkọ̀mọ́ ọmọ ní kùránì tukọ́ ẹ̀ kọ́ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ nà ń lò lóòótọ́ ìgbẹ́ ní sẹ́ni ayé kò lẹ́ẹ̀kẹ́ fún yìí nìkan tẹ́ àmọ́ lé

áfàkúlà pẹ̀lú lásán ní ẹgbẹ́ ìpàyẹ́ wọn ní o bísínà pẹ̀lú lásán àmọ́káwò pé ordinary bísínà gbólóhùn lásán yóò ti áàdì fún wọn láti kiri láti kọ́ oúnjẹ ti kùránì sí ìgbẹ́lú ní omi ó tún bẹ́ẹ̀ fún ẹgbẹ́ ìkùránì rọrí ẹmọ́ ìyá ká gba ìtànjẹ mùsùlùmí òfin di nǹkan mọ́ra القرآن ما فيه مهمي ويقولوا هذا مهم حرام لي والله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا